بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أيها الأخوة عليكم عليه ننو جوكو تيولا ستوكين أسأل يفهم ويكوي اعتكاف سيسي جني في في àbí أبي tó jẹ́ halal fẹ́ جني jẹ́ ní ọ wà nínú táàfì wa máa wá ojú rere ọlọ́run ọba ǹjẹ́ lọ́wọ́ nínú ìjọsìn àìtìkáàfù bí àti ti lóhùn pé bẹ́ẹ̀ ni ọ wà ń bẹ̀yìn ni pé àwọn nǹkan kan wà nínú àìtìkáàfù tó jẹ́ sí pé ìgbádùn ni fàájì ni tọ́lọ́run ọba ṣe ní mọ́jẹ̀mú fún wa pé ká fi sílẹ̀ tàbí wọ́n fẹ́ fún wa pé ká fi sílẹ̀ tàbí wọ́n fẹ́ ká ṣe tí ó jẹ́ ká jẹ́ sí pé a máa mọ̀ yí pé kò sí àfìgbádùn yẹn lẹ̀ àfìfàájì wa lákòókò tá a bá ń ṣe ẹtíkáàfù lọ́wọ́ àtọ̀sán rẹ̀ àtòru rẹ̀ àtàárọ̀ rẹ̀ àtọ̀rọ̀lẹ́ àbọ̀dọ̀ súnmọ́ ìyàwó lásìkò tá à ń ṣe ẹtíkáàfù gbogbo àná sì mà pé kíyàn súnmọ́ ìyàwó àbí kíyàwó súnmọ́ ọkọ ẹ̀ nínú nǹkan tó jẹ́ fàájì àti ìgbádùn ayé tó jẹ́ halal ni ṣùgbọ́n tí a bá ń ṣe ẹtíkáàfù lọ́wọ́ wọn ni kàfi sílẹ̀ yẹn ni à ń pè ní ṣáàs yẹn pé ṣáàsù yẹn ọ wà nínú iṣẹ́ náà àwọn nǹkan tá a fi máa mọ̀ pé ṣáàsù wà nínú ẹtíkáàfù yẹn ni pé káfi gbádùn sílẹ̀ káfi fàájì sílẹ̀ tó jẹ mọ́ halal nù sẹ̀ríà kábí sílẹ̀ láti fi wójú lórí ọlọ́run ọba wà nù ìjọsìn àti káfà àpẹẹrẹ rẹ ni pé ó nù súnà náà wà sallallahu alaihi wasallam bí tó bá ń àti kan nínú mọ́sálásí tẹ́bù nìkan ni ó dà wà ń kò ní kò ní máwọn ènìyàn kò ní dàpọ̀ máwọn ènìyàn náà téèyàn bá dàpọ̀ máwọn ṣùgbọ́n kéèyàn lọ dájókòó lóhùn nìkan níbì kan kọ́ sámọ́ pamọ́ sí kọ́nà àbì kan kọ́mọ́ jẹ́ kan bá sọ̀rọ̀ òun náà bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ yẹ ká mọ̀ pé kò sí fàájì ń bì yẹn fàájì wà ń bi kéèyàn súnmọ́ àwọn èèyàn ju kéèyàn mọ́ sùn mọ́ àwọn ènìyàn lọ ẹ wá lọ mọ̀ pé nù jọ́sìn àti káf súnà ní kéèyàn mọ́ sùn mọ́ àwọn èèyàn níbẹ̀ ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ قال وقد أراني عبد الله يعني ابن عمر المكان الذي كان يعتكف فيه رسول الله صلى الله عليه وسلم من المسجد بني وفي عبد الله أنصر فوائق بنافع تجمع كيكو عبد الله بن عمر رضي الله عنهما أنصر فوائق بأفاهم وفيهم ààyè بتي النبي ànábì الله عليه وسلم wa sallam tí máa dúró sí tí máa ti ń ṣe àtìkáàfù nínú yọ máa rìn káàkiri yóò kó lọ síwájú lónìí yóò kó lọ sẹ́yìn lónìí yóò lọ síbi òpó kan lónìí ọláyè kan tó fi nǹkan kan tó fi kọ́va ara rẹ̀ tó fi yọ ara rẹ̀ kó ń bẹ̀ tó fi dẹ́mákéètì èèyàn tẹ́nìkan kan òfin ní rí ònìkan ni ó dà wà ń a ó rí i pé dídá wà yìí ìfi ìgbádùn kan sílẹ̀ ní ìbẹ̀ǹbẹ̀ yẹn torí pé kéèyàn súnmọ́ àwọn ènìyàn ìgbádùn wà ń yẹn ni pé fífi nǹkan tó jẹ́ fàájì àti ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn kan tá a fi mọ̀ pé fífi ìgbádùn sílẹ̀ àfi fàájì sílẹ̀ káfí ojú rere ọlọ́run ọba wà nù sí àìtíkáf olóyìn ní pété àbá ń ṣe àìtíkáf lọ́wọ́ wa gbọ́dọ̀ jẹ́ kí oorun wa kó kéré àyàfi díẹ̀ tá a bá nílò bẹ́ẹ̀ nìkan ni a ó fi a máa sùn a gbọ́dọ̀ jẹ́ olóorun lásìkò tá à ń ṣe àìtíkáf lọ́wọ́ àwa náà sì máa pé inú sísùn fàájì wà ń bẹ àbí òsì ń bẹ kéèyàn sùn àkókò tó tó lò kó tún sẹ́kù ìfàájì wà ń fàájì wà ń bi oorun sísùn ìgbádùn wà ń bi oorun sísùn àti a máa fi fàájì àti ìgbádùn oorun sísùn sílẹ̀ láti fi wọ́jú lórí ọlọ́run ọba nínú iṣẹ́ ẹ̀ẹ́tìkáf gẹ́gẹ́ bó ṣe wà ní hadith imam Bukhari àti Muslim gbàgbà bí i Aisha radiyallahu anha qalat kana an sallallahu alayhi wa sallam إذا دخل العشر شد مئزره وأحيا ليله وأحيا ليله وأحيا ليله وأيقظ أهله بين oni aisha radiyallahu anha ó ń gbà wá fún àpùsá nàbí máa ń sùn nú ẹtìkáàfù ẹnú tí ten last ten day of ramadan tí ọjọ́ mẹ́wàá tó kẹ́yìn ramadan bá ti wọlé bá ṣáàdá mẹ́rin zára yóò fún táìtì okùn ṣòkòtò yóò fún lé dáadáa ẹni yóò tún ṣòkòtò ẹ̀ fún yóò tún wọ̀ dáadáa yóò tẹsẹ̀ méjèèjì bọ́ ṣòkòtò ẹ̀ dáadáa yóò sì wọ̀ dáadáa yóò fún dáadáa yẹn pé yóò serious ju gbogbo ojú ní láti bẹ̀rẹ̀ Ramadan lọ. wà á yà láyìlá. wà á yà láyìlá. kò ní sùn mọ́ hmm. oorun ó ti dé ó ti di níta àti dágbére fún oorun àyà láyìlá yóò máa ṣàìsùn dáadáa ẹni bá bá sùn díẹ̀ ni ọ̀pọ̀ máa وأيقظ أهله وأيقظ أهله báyìí náà ni kí ni dá sí yóò tún já wọn ara ilé rẹ̀ bẹ́ndé ẹ̀yin náà wá sí ìjọsìn so nípa báyìí ìgbádùn ni kí èèyàn ó sùn kọtẹ̀ lọ́rùn tí ẹ̀ ti káfù bá ti dé àá fi yẹn lẹ̀ láti fi wá ojú rere ọlọ́run ọba hmm. bákan náà ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni wípé tá a fi máa mọ̀ pé nù àìtíkáf ìfigbádùn àti fàájì sílẹ̀ ó wà ń bẹ̀ nínú tá a fi wójú rere ọlọ́run ọba tó wà ní nínú àpẹẹrẹ tá a tún rí náà ni pé gbólóhùn àwọn àáfà àwọn onímọ̀ kan wọ́n gbé kalẹ̀ pé májẹ̀mú lọ́jẹ́ fẹ́ni tí ó bá ṣe ẹ̀tìkáàfù yálà náà àwẹ̀ Ramadan ni àbí before àbí lásìkò tí kì í sákòókò Ramadan ni wọ́n ní májẹ̀mú ni pé ó gbọ́dọ̀ gba àwẹ̀ mọ́ ẹ̀tìkáàfù gbogbo àná sì mọ̀ pé àwẹ̀ gbígbà fún ara fífi ìgbádùn àti nǹkan tó jẹ́ fàájì fífi sílẹ̀ tó jẹ́ halal iná là ń pè láwẹ̀ ẹni pé òní jẹ òní mu ẹni pé bí wàá gbé àwẹ̀ mọ́ ẹ̀tìkáàfù ó yẹ ká mọ̀ wípé ìfìgbádùn sílẹ̀ àbí ìfìfàájì lọ́jọ́ halali sílẹ̀ lásìkò tá à ń ṣe àtìkáàfù lọ́wọ́ ó yẹ ká mọ̀ wípé ara níta àfi ń wojú rere ọlọ́run ọba nínú iṣẹ́ àtìkáàfù lọ́wọ́ eléyìí ni àwọn àyè mẹ́rin tá a rò pé bóyá tá a bá sọ fún ayé ti yé wa wọ́n ní àbọ̀ ọ̀rọ̀ la máa ń sọ fún ọmọlúwàbí tó bá dé inú rẹ̀ yóò dòdì bẹ́ẹ̀ ni ẹ̀yin olùgbọ́ mi arákùnrin ilé ẹlọ́mọ yìí pé ayatul àtìkáàfù fast ọlọ́run ọba fi gbé ọ̀rọ̀ àtìkáàfù jáde náà Qur'an ọ wá lẹ́yìn àyà tó sọ̀m ọ wá láàrin níparí ọ̀rọ̀ tọ́lọ́run sọ nípa àwẹ̀ ni eléyìí tọ́lọ́run ọba sì gbé kalẹ̀ yìí yóò máa jẹ́ àkọmọ̀nà fún gbogbo onílàákàyè ènìyàn wípé àṣepọ̀ kan ń bẹ láàrin àwẹ̀ àti kínú àti àtìkà gẹ́gẹ́ bá a ti sọ fún nínú ìjòkó tó rí kọjá bí ọjọ́ mẹ́wàá sẹ́yìn wípé àyà àdúrà ṣíṣe akíbọ̀ àárín àyà ààwẹ̀ ó fi ń yé wa wípé àdúrà naanị ni ààwẹ̀ inú Ramadan yẹn osu àdúrà ni inú nǹkan tá a fi máa gbà náà Ramadan jẹ kàn bẹ̀ torí sáà kì í bọ̀ àárín bẹ́ẹ̀ náà ni àyà yìí a gbé sí parí a Ramadan tán eléyìí fi wáyé pé àti wọn kínú wọn náà ò ní irú tá sọ yìí bá ẹ jẹ́ ká kọjá lára àyà tó jẹ́ ẹ̀rí pàtàkì jùlọ fún ẹ̀tìkáf nínú Al-Qur'an Karim bóyá tá a bá wòye sí a rí àwọn àròjinlẹ̀ a sì rí àwọn àbùkù tí ń bẹ lára àwọn àtúmọ̀ rẹ̀ a rí àwọn oríire tí ń bẹ lára àwọn gbólóhùn rẹ̀ a rí àwọn tí ń bẹ lára أنتم عاكفون في المساجد bẹ́ẹ̀ ni ọlọ́run ọba sọ pé ولا تباشروهن ẹ gbọ́dọ̀ fara kín àwọn obìnrin yín ẹ gbọ́dọ̀ fọwọ́ pa wọ́n lára fún ti fàájì. wàlá tó bá aṣèrò hàn. nígbà wo wá ilẹ̀ gbọ́dọ̀ dé ilẹ̀ gbọ́dọ̀ sí nígbà wo ilẹ̀ gbọ́dọ̀ sí. lákòókò gbàtẹ́ bá ti wá takú sí mọ́sálásí láti fi wá ojú rere ọlọ́run ọba tí a bá ti ṣe àtìkáf ó gbọ́dọ̀ jìnà sí obìnrin wà á ń tó máa kí fúnra fún masajid lásìkò tẹ́ ń ṣe àtìkáf lọ eléyìí ní ẹ̀rí tó fi yá wípé mímọ̀ ṣe àtìkáf mímọ̀ takú sí masalasi láti fi máa wá ojú rere ọlọ́run ọba yìí á yẹ ká mọ̀ yìí pé inú ṣẹ̀ríà tó jẹ́ ṣẹ̀ríà àwa mùsùlùmí kọ́dà anábì wa muhammad sallallahu alayhi wa sallam náà wọn hadith wa nù sahih bukhari àti muslim pé anábì wa sallallahu alayhi wa sallam ó ṣe àìtìkáf àwọn ìyàwó ẹgbà wa fún wa ó ṣe àìtìkáf ó ti yẹ pé àlàyé lórí pé orí bánabi ti ṣe àìtìkáf ìpele mẹ́ta lọ́wọ́ àwòrán mẹ́ta ní bẹ fún sallallahu alayhi wa ẹ̀rí wà nù súnà nàbì sallallahu alaihi wasallam wípé ẹ̀rí kìkà fún yẹn súnà nàbì wa Muhammad ni sallallahu alaihi wasallam àwọn ìyàwó rẹ̀ náà tún sí lẹ́yìn bàtà nàbì kó láyé tán sallallahu alaihi wasallam bákan náà gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábà àwọn náà wọ́n sì ẹ̀rí kìkà nípa báyìí kìkà ọjọ́ súnà nù sẹ̀ríà Islam ayọ̀tà wa kà yìí tá a ní ọlọ́run bá sọ pé ẹ gbọ́dọ̀ súnmọ́yàwó yẹn gbọ́dọ̀ farakínra bí lẹ́ńtà ṣe pé nǹkan tọkùnrin lọ́kọláya ẹ gbọ́dọ̀ ṣe ẹ gbọ́dọ̀ fọwọ́ kan ara yín lára ẹ gbọ́dọ̀ fọwọ́ pa ara yín lára ní ti gbádùn átàǹbẹ̀lẹ̀ pé wà á jọ ṣe àṣepọ̀ tí tẹ́ǹpìlẹ̀ rí ìfẹ́ láàrin ọkọ àtìyàwó wà á ń tọmọ àti fún àfihàn mọ́sáàjì lákòókò gbàtẹ́ǹsì àti káàfù lọ́wọ́ ní mọ́sálásí kí ló fà ṣé àwọn mùsùlùmí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pọ́lọ́ wọn sọ fẹ́ gbọ́dọ̀ dìbẹ̀ hmm ìpìlẹ̀ rẹ̀ ni pé à ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọ́nà bá ẹ gbọ́dọ̀ sí nǹkan báyìí ìpìlẹ̀ rẹ̀ ni pé à ń ṣe nǹkan yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wá gbà lọ́wọ́ wa èèyàn eléyìí yóò fi ya pé kí lọ́fà táyà ìfi sọ̀tà yìí ni pé díẹ̀ nínú àwọn sàhábà òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam wọ́n máa ń ṣe ẹ̀tìkáàfù ńgbà náà tí a bá wà nínú ẹ̀tìkáàfù wọ́n máa ń ṣe ẹ̀tìkáàfù wọn lọ ṣùgbọ́n tí ojú ọkùnrin bá mú ṣeréṣeré lásìkò tí ń ṣe ẹ̀tíkáàfù lọ́wọ́ tàbí ọ̀fẹ́ jọ láti pọ̀ nǹkan tí máa wáyé láàrin ọkọ àti ìyàwó ó wọ ọkùnrin ṣe tàbí owó obìnrin ṣe wọ́n jáde kó nu mọ́sálásí wọ́n wà lọ sílé tí wọ́n bá délé tán wọ́n rí ìyàwó wọn wọ́n ti gbogbo pàdé kan sí pàdé tí wọ́n bá ṣe tán wọ́n wẹ̀ tí wọ́n bá wẹ̀ tán wọ́n tún wá padà wá sí mọ́sálásí padà láti wá máa tún ṣe ẹ̀tíkáàfù lọ ọlọ́run wa sọ fún wa pé wala tubashiruhunna. wala tubashiruhunna wa antum aakifuna fil masajid. naam ọlọ́run wa gbé kalẹ̀ pé láyé odògùn báyìí ẹ gbọ́dọ̀ súnmọ́ wọn mọ́ ọjọ́ mélòó náà ní ọjọ́ mẹ́wàá náà ní ọjọ́ mẹ́wàá ò pọ̀ láti fi láti fi súnmọ́ ọlọ́run ọba wa subhanahu wa ta'ala tó ọlọ́run ọba gbé kalẹ̀ náà ayà yìí pé aakifuna fil masajid aakifuna fil masajid ìnìbí nígbà tẹ́yìn bá dúró pa tẹ́ ẹ tẹ́ pa tẹ́ ẹ takú sí ilé ọlọ́run ọba tẹ́ ẹ wá ń fi sin ọlọ́run ọba ǹjẹ́ sì ń pè ní ọ̀kúf náà ni kí lọ́dọ̀ àwa mùsùlùmí náà ni kí mùsùlùmí kí ni mo pè é kí mùsùlùmí kó tẹpa sí masalasi kó jó pa kó takú sí masalasi. wà luzumul masjidi bi ah. ta'atillahi azza wa jalla. mọ́sídìí bá kó tẹpa sí masalasi kó sùn lásán. Eh, pé mo fẹ́ àmọ́ fẹ́ lọ mọ́sálásí màá sì sùn bẹ́ẹ̀ dáadáa màá sùn oorun gan mọ̀ pé mo sùn èyí èsì àìtìkáàfọ̀ àìtìkáàfọ̀ ó náà ní ká tẹ̀pa sí mọ́sálásí lẹ́ni tí ń tẹ̀lé lẹ́ni tí ń sin lọ́wọ́ ọba nínú mọ́sálásí lẹ́ni tí ń sin ọlọ́run ọba nínú mọ́sálásí ṣùgbọ́n kíní kan wá wà tí a gbọ́dọ̀ achieve láti fòtá bá ń ṣe ẹ̀tì káàfù lọ́wọ́ lábá ń sin ọlọ́run ọba nínú mọ́sálásí kíní kọ́tìn. Hmm, wal ittisal bil khaliq. ó ní pé o gbọ́dọ̀ gé gbogbo àṣepọ̀ rẹ pẹ̀lú àwọn ẹ̀dá ènìyàn láti fòtá bá ń ṣe ẹ̀tì káàfù lọ́wọ́ o gbọ́dọ̀ gé gbogbo àṣepọ̀ rẹ pẹ̀lú àwọn ẹ̀dá ènìyàn ó wá communicate pẹ̀lú ọba tó dá subhanahu wa ta'ala yẹn ni pé tí wọn bá ní kí ni kó kó gan tí ń bẹ níbi àtìkáàfù tí wọn bá lè yàn yẹn ni pé kó pa gbogbo nọ́mbà àwọn tó máa ń kọlù tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó kọlù rẹ àtìkáàfù nínú kọ parẹ́ tàbí kọ ọmọ mu tó fi kọlù gan wá síbẹ̀ ẹ̀rọ bá yé ti wá dà lákòókò tá a wà àti ẹ̀mọ̀ èèyàn wà ní àtìkáàfù ó tún rọ̀nù nǹkan tí ń rọ̀nù gan jùgbà tí ó ti nù àtìkáàfù lọ ni pé kọ́ ọkọ̀ ti gbogbo àsìkò rẹ pẹ̀lú àwọn ẹ̀dẹ́ ènìyàn èèyàn ìyàwó ọmọ gbogbo èèyàn kọ́ mọ́ bàwọn sàṣepọ̀ mọ́ àwọn àìwọ̀n àbíkọ́ dáwà níwọ̀ nìkan kọ́ wá papọ̀ mọ́ kọ́ wá lọ bẹ́ni tó jẹ́ sí pé òun ni téèyàn bá bá sàṣepọ̀ yìí ní regret òun náà ni Allah subhanahu wa ta'ala ẹni pé kò ní àdá kò ní kọ́ contact ọlọ́run ọba rẹ̀ kọ́ ṣe ìtìsọ́ọ̀lù sọ́lọ́run ọba rẹ̀ ẹni pé kọ́ máa kọ́ọ̀lù ọlọ́run ọba ẹni pé kọ́ máa gbogbo tó jẹ́ mẹ́tọ́ ayé pátápátá kọ́ gbàgbé ẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ àtìkáfù jẹ́ pé ní ètìkáfù nìyẹn. nàám ìbéèrè wa ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ bàjẹ́ ní ó wà nínú sábàbí táàfin máa súnmọ́ ọlọ́run ọba tó lè gbé wa súnmọ́ ọlọ́run ọba ǹjẹ́ ní ká máa kọ́ọ̀tì àṣepọ̀ wa pẹ̀lú àwọn ẹ̀dá ènìyàn sọ́wọ́n nínú sábàbí tí ó mọ̀ sún wa mọ́ ọlọ́run ọba nàá bẹ́ẹ̀ ni ọwọ́ nínú sábàbí tí ó mọ̀ súnmọ́ wa tí ó mọ̀ sún àwọn ẹ̀dá ènìyàn mọ́ ọlọ́run ọba bá a bá ṣe kọ́ọ̀tì àṣepọ̀ wa àṣepọ̀ wa pẹ̀lú ẹ̀dá ènìyàn tó lásìkò tá a bá ń sin ọlọ́run ọba tó bẹ́ẹ̀ náà ni a sì súnmọ́ ọlọ́run ọba tó kí lẹ́bí lẹ́sìn lórí ilé ẹ jẹ́ ká lọ ìgbà ìgbà àkókò tó o bá ṣẹ̀ṣẹ̀ àkókò tó jẹ́ sí pé àṣepọ̀ láàrin ẹ̀dá ènìyàn ó kéré ń bẹ̀ sẹ́dẹ̀ ẹgbẹ́ rẹ̀ yòókù ó kéré ń bẹ̀ ó rí i pé àdúrà tó bá ṣe ń gbà náà yóò máa súnmọ́ gbígbà jù kó ṣe lákòókò ìgbà tó jẹ́ sí pé ọmọ ènìyàn súnmọ́ káwọn èèyàn jọ máa ṣàṣepọ̀ pẹ̀lú ẹ̀ hmm, ìgbà tí mo wí ní ẹgẹ́ bí òru ìyẹn ló jẹ́ pé náfìlà tábáyàn lóru ọlọ́lá ju náfìlà tábáyàn nìkan lọ lọ́sàn hmm. náfìlà òru ọlọ́lá ju náfìlà ọ̀sán lọ kí ló fà torí pé òru jẹ́ àkókò kan sí pé kò sí communication tó nǹkan láàrin àwa ìdẹ́ ènìyàn hmm. wọ́n náà wo fóònù rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà lóòrù lálẹ́ láti òru báyìí títí ilẹ̀ òfin mọ́ ó rí i pé miss call ò ní síbẹ̀ tó ń kà náà ṣùgbọ́n lọ́sàn-án gangan gbogbo gbà ni ọmọ rí ṣe fún call tàbí kọjá sí pé èèyàn tí ẹ̀nà eré ẹnìkankan tí ó communicate pẹ̀lú ènìyàn lóòrù ọ̀ kó reduce púpọ̀ ìyẹn ló fi jẹ́ sí pé àkókò yẹn ọlọ́lá nínú àwọn àkókò tá a fi máa ń bẹ lọ́wọ́n ọba tí sì máa jẹ́ kí èèyàn súnmọ́ ọlọ́wọ́n ọba tí sì máa jẹ́ ká dùn àyàn tí èèyàn bá ṣe kó súnmọ́ gbígbà ju àkókò tó bá jẹ́ sí pé ọmọ ènìyàn yóò máa communicate pẹ̀lú ọmọ ènìyàn lọ hmm. ẹ̀bọ̀ ayé báyìí ìbéèrè tá a béèrè ni pé ìjẹ́lẹ̀ wà nínú tí máa súnmọ́ tí èèyàn lè gbà máa fi súnmọ́ lọ́wọ́n ọba kíyàn ọmọ ìyẹn ni pé kíyàn ọkọ̀ kó gé àṣepọ̀ rẹ̀ pẹ̀lẹ́dẹ̀ ènìyàn ìjẹ́lẹ̀ wà nínú tó lè gbé èèyàn súnmọ́ lọ́wọ́n ọba sí ìdáhùn ni pé bẹ́ẹ̀ ni nínú àwọn nǹkan tá a máa lò àmọ́ ńlá àkókò ńgbà mi tó bá study àkókò kan wípé àwọn ẹ̀dẹ́ ènìyàn ìsábà communicate ńgbà náà ìwọ tó bá sọ́dọ̀ àkókò kan wípé kò sáriwo ládùúgbò kò sáriwo níbi tó wà kò sí ẹnìkan kò sí ilé pẹ̀lú ẹ máa bá ọlọ́run ọba rẹ sọ̀rọ̀ àkókò yìí ó súnmọ́ pé kí èèyàn súnmọ́ ọlọ́run ọba ju àkókò táwọn èèyàn bá wà ń bẹ̀rù naam kílẹ̀ lórí eléyìí lórí ti gbà tá a sọ yìí ó náà hadith abi hurairah radiyallahu anhu. an abi hurairah radiyallahu anhu an rasulillahi sallallahu alayhi wa sallam qaal idha mada shatrul layl. أو ثلثاه ينزل الله جل وعلا إلى سماء الدنيا فيقول من ذا الذي من ذا الذي يسألني فأعطيه نعم إلين حديث ينسي أما أقوانسو أوضع فún ayé pé anábìwá sallallahu alayhi wa sallam ìmáàmù ayé bínú Hibban lọ́gbà wa ó sì lẹ́sẹ̀ náà àbúrò rẹ̀ rà sọ pé òjijì ọlọ́run bá sọ pé sallallahu alaihi wasallam pé tí ìlà méjì tó tọ̀ dòdú bá kọjá tó wá ku last tọ́jú tó wà mẹ́ ẹ̀ tọ́jú ẹlẹ́kẹta tó bá wá ku àkókò yẹn ó ní ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba wa subhanahu wa ta'ala yóò sùn mọ́ wa pẹ́kipẹ́ki débi wípé sísúnmọ́ tó sùn mọ́ wa yìí yóò lágbára débi wípé yóò máa sọ fún wa wípé ta ni ó léèrè tani ọtọrọ nǹkan. tani ọtọrọ nǹkan hmm. kí n fún man dha alladhi yad'uni tani ó pè mí kí n fún. naam tani ó pè mí kí n dá lóhùn bẹ́ẹ̀ ni man dha alladhi yastarziquni. tani ó wà ó tani ó wà ó wá sọ́dọ̀ mi tani ó wà á rí sí kí gidi dára sọ́dọ̀ mi máa fún níbi lákòókò yẹn yẹ́sítà àfihàn ní àfihàn. bẹ́ẹ̀ náà níta ni ó wá foríjì wá sọ́dọ̀ èmi ọlọ́run ọba máa fún ní àforíjì máa foríjì tó bẹ́ẹ̀ yìí ni yàní bí àkókò yìí pàtàkì púpọ̀ òun náà ni pé àkókò tí àṣepọ̀ láàrin àwa ènìyàn tó bá kéré sáwọ ẹ̀dá ènìyàn téèyàn bá ń lò láti fi bẹ ọlọ́run ọba ọ̀dà púpọ̀ hmm. láti fi máa bá ọlọ́run ọba sọ̀rọ̀ naam subhanahu wa ta'ala naam èyí tá à ń sàlàyé fún wa náà ni pé ǹjẹ́ ní béèyàn bá ṣe cut wá ṣe reduce àṣepọ̀ rẹ̀ pẹ̀lú ẹ̀dẹ́ ènìyàn ǹjẹ́ ní ó wà nínú nǹkan tó lè máa sún ìyàmọ́ lọ́wọ́ ọba ìdáhùn ni pé bẹ́ẹ̀ ni ó wà ń bẹ̀ ìkan nínú àtàkókò tá a mú àyè àkókò òru yìí lọ́lá láti fi jọ́sìn fọlọ́wọ́n ọba kí lọ́ba tó fi lọ́lá torí wípé àkókò yẹn ó jẹ́ àkókò tó jẹ́ sí pé àṣepọ̀ ti ń bẹ láàrin àwọn ẹ̀dẹ́ ènìyàn communication bá a máa ṣe láàrin àwọn ẹ̀dẹ́ ènìyàn yóò kéré púpọ̀ tàbí kó tiẹ̀ mọ́ sí rárá ni tàbá wọn bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ ńgbà náà á gbádùn ọlọ́wọ́ ọba láti bá sọ̀rọ̀ dáadáa nàám ẹ̀yin olùbọ̀ arákùnrin nínú àwọn ẹ̀rí mìíràn tààtò owó náà ni pé condition tí wọ́n tọ́ fẹ́ bọ́ lọ́wọ́ ọba sọ̀rọ̀ tọ́ bá wà kí ni mo pè condition eh, tí condition rẹ bá jẹ́ sí pé condition rẹ bá wà okay tó jẹ́ sí pé condition yẹn dáa débi pé ọkàn rẹ wà lọ́dọ̀ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó bá bọ́ lọ́wọ́ ọba sọ̀rọ̀ ńgbà náà dùgbà tí o sùn mọ́ dùgbà tí ọkàn rẹ ò sí lọ́dọ̀ ọlọ́run ọba lọ. Mm. náà tí èèyàn bá sì fẹ́ mọ́kàn rẹ̀ lọ́sọ̀dọ̀ ọlọ́run ọba yọ ká ọkàn rẹ̀ kúrò lọ́dọ̀ àwọn ẹ̀dá ènìyàn kí mo wí nìyí yóò ka ọkàn rẹ̀ kúrò lọ́dọ̀ àwọn èdè yìí. naam hadith imaamu ahmed ló gbà wá pé anabi wa sallallahu alayhi wa sallam ó ní ud'u allah wa antum muqinuna bil ijaba. ud'u allah wa antum muqinuna bil ijaba. ẹ máa bẹ lọ́hùn ẹ sì fọ́ sọ́yà pàdé àyàn ọgbà ṣùgbọ́n o wa'lamu. wa'lamu anna allah la yastajibu du'a man min qalbin min qalbin ghafilin lahi. min qalbin ghafilin الله bẹ́ẹ̀ni ó ní ànádùá ni ẹlọ́mọ ó ẹlọ́mọ pé ọlọ́run ọba tẹ́ ń wo ni kò ní gbàdúrà tó bá pé àdúrà yẹn bá wá ó sọ̀kalẹ̀ láti inú ọkàn kan tó jẹ́ sí pé ọkàn yẹn ò sí lọ́dọ̀ ní ọlọ́run ọba hmm. yẹn ọkàn tí ó sì lọ́dọ̀ ọlọ́run ọba àdúrà ló lè gbà ẹni pé ọkàn tí ò wà sọ́dọ̀ ọlọ́run ọba lásìkò tí ń sàdúrà lọ́wọ́ àdúrà ló lè gbà nàám ìbéèrè wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ arọrùn kọ́kàn ọ̀wá sọ́dọ̀ ọlọ́run ọba láì jẹ́ sí pé bóyá kọ́ọ̀tì àsepọ̀ ti ń bẹ lọ́kàn pẹ̀lẹ́dẹ̀ ènìyàn ìdáhùn ni pé kò lè lọ sọ́dọ̀ ọlọ́run ọba àfikọ́jọ́ sí pé á já àṣepọ̀ tí ń bẹ lọ́kàn wa sí àwọn ẹ̀dá ènìyàn ẹ̀ ń gbọ́ yé àbẹ̀ gbọ́ yé òun náà ni wípé ọkàn tí ó wà sọ́dọ̀ ọlọ́run ọba yìí kò lè lọ́dọ̀ ọlọ́run ọba dé àfi kó gé àṣepọ̀ rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú àwọn ẹ̀dá ènìyàn nàám ẹ̀yin ló gbọ́ wa bákan náà gbólóhùn aṣáás gbólóhùn gbólóhùn pé kéèyàn ó fi kó fi ìgbádùn tó jẹ́ halali sílẹ̀ láti fi wójú rere ọba tí èèyàn bá ọwà nù ọwà nù hadith tó wáyé látọ̀dọ̀ anábì wa sallallahu alayhi wa sallam ṣe pé yóò máa jẹ́ sábàbí tájà òfin máa gbà fún ni naam ẹ wá wo hadith tí Abu Hurairah gbà wá Imam Muslim ló gbà wá tí ọwà Abu Hurairah gbà wá látọ̀dọ̀ anábì wa sallallahu alayhi wa sallam ó ní thumma dhakara ar ọwà mẹ́sàn ọkùnrin kan báyìí báyìí báyìí kí ni irú ọkùnrin náà yutilu safar ó ti rìnrìn àjò tó ti sú ah, ibi afẹ́ lọ́nà ash'at àṣà ó hàn lára rẹ̀ pé gbogbo nǹkan tó jẹ́ gbádùn sí lára ẹ̀ A. Hmm. yẹn ni pé kò sí gbádùn gbogbo nǹkan gbádùn tó jẹ́ halal kò sí yẹn ni pé ó wà nínú nǹkan tájú àfi máa gbà hmm. agbára e, e, eruku bò lára yẹn ni pé ó ti díẹ̀ lára hmm. tẹ́wọ́ ọ̀rọ̀ nǹkan mẹ́rin mẹ́rin ọ̀tọ̀ lọ parí sọ́dọ̀ ọkùnrin tájú àfi máa gbà lọ́wọ́ gbàdúrà rẹ̀ torí sábà pé àkọ́kọ́ ni pé ọjọ́ onírìn àjò ẹlẹ́ẹ̀kejì aṣọ yàni ó fi àwọn nǹkan tó jẹ́ eh, ìgbádùn fàájì ó fi sílẹ̀ ó fi wọ́jú ọba hmm. ẹlẹẹkẹta ó jẹ́ pé irú lára hmm. ẹlẹ́ẹ̀kẹrin ó tún tẹ́wọ́ ọba ẹlẹ́ẹ̀karùn ó tún wá ń fi orúkọ ọlọ́run ọba ṣe àtẹ̀gùn yá fún nǹkan márùn tó ń ti bẹ́ẹ̀ wá rè kíní kan wá jẹ́ àǹtí hmm. ti ń ṣe tí ó jẹ́ ká dùn ọgbà ó kí ni èèyàn ó dọ̀tí àbàní kí ni èèyàn ó fi nǹkan tó jẹ́ mubah tó jẹ́ halal tó jẹ́ eh, tó jẹ́ eh, eh, fàájì àbí nǹkan tó jẹ́ fàájì tó jẹ́ halal fẹ́dẹ̀ ènìyàn nínú ṣẹ̀ríà kó filẹ̀ láti fi ojú rere ọlọ́run ọba ó wà nínú nǹkan tí àdúrà sí kí n tí a fi máa súnmọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala nítorí délé yìí bọ́ọ̀ bá ṣe gé àṣepọ̀ rẹ pẹ̀lẹ́dẹ̀ ènìyàn nígbà tó o ń jọ́sìn lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni ó sì rí oríire àti ìsìjàbà nínú àdúrà rẹ̀ tó bá lọ́la láti máa tẹ̀síwájú wassalamu alaikum warahmatullahi wabarakatuh. wa alaikum assalam wa rahmatullahi.